lọ. Alhamdulillah ìbéèrè wáyé pé obìnrin tí ó ń dáná tó ti gbà wẹ̀ òórùn oúnjẹ ló pàṣẹ mú tó bá wẹ̀ jẹ́ àbí ìbàwẹ̀ jẹ́ kó bá wẹ̀ jẹ́ òṣìṣẹ́ lè fà sí mú kò lè yó kódà kò ní síbi tó ń jẹun torí pé atẹ́gùn ni tó fà á mú eléyìí ni kò bá rò jẹ́ yálà kódà tó jẹ́ èyí tí èyí tí iná tó ń dá àbí eruku eruku gbòòtẹ̀ àwọn eléyìí ò rò jẹ́ torí pé nínú eruku ni kò sí nǹkan kan tó dúró oúnjẹ nínú ẹ̀ bẹ́ẹ̀ ni kò sí nínú òórùn oúnjẹ tó dá àmọ́ ewé tobacco ewé sáfì ní tobacco ewé ni ó ní nǹkan oúnjẹ nínú ewé rẹ̀ ní ètò bá rí bẹ́ẹ̀ irú ewé bẹ́ẹ̀ ọlọ́run tí ẹ̀kọ́ léwọ̀ ká múná ká fà á sáfì ní sìgá àbí gbé haramu làwọn eléyìí òṣùwọ̀n máa ń jìnnà sí i jama kódà kó mọ́ sí lọ́mọdá ní ta àìsúnmọ́ àmẹ́bí bá ń bèrè tó bá kú ìdíkòtò tó jẹ́ nǹkan ìwọ̀kọ́ àmọ́ èyí tó ṣùgbà ó ní tí wọ́n pè ní two substance ó ní nínú oúnjẹ torí ẹ̀ lẹ́yìn bá ti mu ṣùgbà bíi mẹ́ta a kàn wá table water yóò kàn fi lé ní pẹ̀lú mọ́tìlẹ̀ o àwọn atójú wọ̀tà yóò fi lé ó ti gbé ní oúnjẹ alẹ́ ti dúró tó kò jù bẹ́ẹ̀ lọ. Ìgbọ́dọ̀. Ìbéèrè fún aláwẹ̀ tó lè wẹ̀ lọ́sàn-án tó lè wẹ̀ kò sá burú lẹ́yìn ló wẹ̀. Kódà olówẹ̀ ló ń ṣe ní póòlù. Kó pẹ̀sà pé òkú tí onímọ̀ gba imú àbí ẹnu rẹ̀ dọ́nà fún un tó bá wọ ẹnu ẹ̀ kó tú dànù tó bá wọ ẹkú ẹ̀ kó gbìyànjú kó mọ́ gbé mi tó bá ti gbé mi àwọn ẹ̀ ti bàjẹ́ tó bá ti gbé mi kò sábúrú lọ́wọ́ lóye náà. Ẹgbẹ́ láti ṣe é kùtà fún lọ́wọ́ tó dá sí pé ilé ni ó láǹfààní àti lọ́mọ gbóúnjẹ ìṣàbùrú lórí mọ́ lọ kó lọ gbóúnjẹ tó jẹ. àbí gbẹdẹ kò pọ́n lọ́dọ́ káfí àwẹ̀ gbà káàkì káfí àwẹ̀ ìdí ìta. ẹ̀gbọ́n ìyẹn ìdí ìta dùnú kò túmọ̀ sí kò ní jẹ tòbí àbá ṣe é ti ìdá ti ṣe yóò ṣe lọ gbóúnjẹ lé mi yóò lọ gbóúnjẹ lé. Now. Thank

ìjà ṣàlàyé fún àwọn elétò mọ́tíláṣí ìjọ náà ni wípé kí á dẹ àwọn òfin tá a máa ń gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ ìsìkà ká dẹ ká máa rántí wípé ìjọsìn fún ọlọ́run ọba ni kì í ṣe wípé àṣẹ ti pa owó sínú mọ́tíláṣí tó business center bí business center mọ́tíláṣí jẹ́ àbí business opportunity òun náà ní kíkà kù jẹ afẹ́jọ́sìn ni. tó tó wá dá sí pé àwọn nǹkan ló bá kíláàsì kan bẹ kí ẹ fẹ́ pèsè fáwọn tó ṣe é kíkà kí kíkà fún mi ba lè jẹ́ ọ̀rọ̀ kó lè jẹ́ ìrọ̀rùn fún wọn kò fá burú bẹ̀ àmọ́ owó náà nìyí ká ṣe níwọ̀ntúnwọ̀nsí torí tó bá dà pé owó táwọn èèyàn bá san onímọ̀ ẹ̀dẹ́lẹ́yìn àwọn èèyàn kìí ṣe ìjọsìn fọlọ́run àbúrò tá a fẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn kò làwọn náà máa wà áfà kìí ṣe ìjọsìn eléyìí ni yóò máa bá a níyàn jẹ́ kò sábúrú mẹ́ ká gba tọ́rọ́kọ́bọ̀ lọ́wọ́ àwọn tó fẹ́ ṣe eighty cap kálíbà lè tanná fún wọn ká fi ṣe ìmọ́tótó mọ́tíláṣí àti àwọn bòmí ìjọba lè fi sábúrú mẹ́ tí mọ́tíláṣí ò bá ní ìkápá rẹ̀ àwọn tó bá ní ìkápá ẹ̀ mọ́ṣáláṣí ò gbọ́dọ̀ gba owó lọ́wọ́ ẹnì kankan tó wọ́n fẹ́ ṣe èsì ká kò bójú rárá àmọ́ tí ò bá ní kápá ẹ̀ ó lè gba ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn ẹni ẹ̀yìn yìí tó ní ní àwọn jẹ̀mọ́ tó ní ní wọn lára so torí ẹ̀ ká má lánìyàn pé a ọ̀pẹ́ o rọ̀mọ̀dánì ti jẹ́ o àmàrò ó gbà fún mọ́ṣáláṣí lọ́dún lọ́dọ̀ àwọn ọlọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ ìta àpò eléyìí òdodo mọ́ àlẹ́ ẹ̀rọ ìdá o ọ̀nà láì tó Naam. Láti sọ̀rọ̀. Thank you.

àmọ́ ètò tí mọ́tíláṣí yẹn tí ó ìgbé ẹ̀kalẹ̀ fún mi. so èsì bẹ́ẹ̀ náà ká pàtàkì àkẹ́kọ̀ọ́ wọn ni wọ́n ń dáná fún wọn náà ìgbéga náà ni kí wọ́n ṣe ní ìwòntúnwòntún torí pé mọ́tíláṣí ló gbogbo mùsùlùmí ni. ibi káàtì máa ń ṣe ìrọ́gàtì márààrún káàtì ń kú bímọ kó wá dá pé èsì káàfù náà nílé ṣe ń bẹ̀ látara pé àgbéwò á ìyẹn nìyí kò pọn mọ́tíláṣí yẹn nìyí kò pọn létó kò pọn létó tó ká jẹ́ tá a bá rí ká má ṣe pé gbogbo èèyàn hundred tí ó wà náà ní ìsanwó lórí ẹbí mélòó kan bá ti sanwó àwọn díẹ̀ bí mélòó kan náà nìyí táwọn náà mọ̀ pé kò sí kápá kò ságbára fún wọn nìyí àwọn yẹn kálẹ̀ kan ṣe ó ti kà táàbà very careful ó ti ká wọ́n padà di ìjọsìn àwọn olówó àbí ìjọpadà di nìyẹn apadà di ìbádà àwọn àgìníyà àwọn olówó lórí ájì nísìn ìjọsìn olówó ni yóò bá lówó lè láàyè kódà bá rán yàn lọ ọjọ́ rán yàn lọ lẹ́nu yìí owó náà ni ló ná so ká má wo ìtìká fún bẹ́ẹ̀ láti má ṣe bẹ́ẹ̀ so fún mọ́tì bá níjọ hundred thousand láti lè gbé maintenance jíjẹ mímu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fáwọn tó wá sí ìtìká so tá a bá ti rí owó yẹn níbi ègbé yẹn bíi títì àwọn títì yòókù ẹ̀kọ́ àtúntò ní àwọn èyí wọn lè níkàpá owó yìí káwọn kún àwọn náà láǹfààní ẹ̀ láti lè ṣe é kíkà nítorí dáa òun náà ní tá a máa ń ṣe nìyẹn tó ṣùgbọ́n gbogbo ìdíwọ̀ ẹ̀ lọ káwọn ilé tó gbọ́ síláṣí tó máa ń rí àtọ́sọ̀ fún nǹkan wọ́n máa ti ní pé ọ̀nà tá a fi lè gbọ́ jẹ nígbà ogun mọ́tíláṣí níbi ká fi wà bẹ́ẹ̀ mùsùlùmí àti wọlé nì àdánwò ńlá lẹ́yìn nítorí rẹ̀ fún àdánwò ńlá nìyẹn last year at least a rí ní five million fún mọ́tíláṣí wa tó lọ́dún yìí target wa ni pé a ní di ten million fún mọ́tì wa fún mọ́tì account ok ẹ̀yà ìtìkà àwọn tó bá bẹ́ẹ̀ tó yìí dáadáa dáadáa àmọ́ wa charge wọn ló látara pé a fẹ́ generate owó wọlé fún mọ́tì a ah, ìyẹn ò dáa ìyẹn ò dáa a ah, àmì àmì àbúrú ńlá òun nìyẹn tó bá sílẹ̀ fún bẹ́ẹ̀ sílẹ̀ ṣùgbọ́n fún bẹ́ẹ̀ tó náà sí àwọn tó bá wá ṣe é kìkà ètò ọ̀rọ̀ náà iná epo ni dísù ni wọ́n lòdù káàdì ni àtúkọ́ mẹ́fì tó ń jẹ fún wọn ni tí wọ́n bá ti rí dèdè iye tí wọ́n ní kí wọ́n ṣáà ti kírètì stéètì díẹ̀ díẹ̀ lẹ́ẹ̀fọ́ àwọn aláìní ìyẹn pàtàkì ó ní ìwé ẹ̀ ń travel lọ sí ìjìká ájì ìyẹn máa ń travel lọ ájì so for instance wọ́n ti ní bíi one million one million láti lè bẹ́ èèyàn hundred ní jíjẹ mímu àti everything one million naira so wọ́n wá rí wípé àwọn àgbà owó lọ́wọ́ àwọn èèyàn wọ́n dẹ̀ ní bíi hundred gbọ̀dọ̀ gbowó lé ní èèyàn seventy owó ti pé tàbí yòókù kán gbòó wọn torí pé seventy yẹn ti cover tí wọ́n ní tàbí yòókù yẹn nìyí kan sílẹ̀ fún àwọn táwọn náà mẹ́rin pé ah wọ́n á fẹ́ ṣe é síkà fún àmúkò síkà pa èyí ló ti dáhùn òmìnir jẹ́ ìjọsìn àwọn olówó tọ́jú ní bèrè. Sit ẹni tí ó ń lọ ó ń lọ kírun tí ajá tẹnu kan ní aṣọ àbí ẹni ẹni ní aṣọ yẹn kò lè fi kírun tó yẹ pé ẹnu ajá ló fi kàn kò bá jẹ ọmọ ajá kò bá jẹ aya rẹ bàbá rẹ kódà kó jẹ àlè ìyá rẹ èyí èyí ìgbẹgbẹ tó bá ti fi ẹnu ahọ́n tó bá ti fi kàn án ẹni á padà sílé aṣọ yẹn á bọ́lẹ̀ ó máa wọṣọ míì tó bá ti wá kírun tó bá ti wá dé àwọn amáṣọ yẹn á gbé sínú abọ́ inú báàbù inú báàbù á bomi sí àti iyẹ̀pẹ̀ á pọ̀ pẹ̀lú iyẹ̀pẹ̀ pẹ̀lú tó bá ti kọ́ báyẹn tán ẹ̀ẹ́n ayé wa pọ̀ bẹ́ẹ̀ nípa tó bá ń gbé ọ̀rọ̀ tó bá ń gbé ọ̀rọ̀ tó bá ń gbé ọ̀rọ̀ ẹ̀dàgbà lẹ́sìn. tó ajá a máa ń jọ́ọ̀jì ajá tó bá ti ń bọ́ ànígbà tó fẹ́ nù kan wà torí nǹkan tó wà bẹ́ẹ̀ àti jẹ́ oúnjẹ lọ àbí kí wọ́n fi oúnjẹ lẹ̀ ìjẹ́ ìbò tó lọ́gbọ́n àti ìbò. a lè jẹ ìyẹn lè jẹ kò sẹ́ni tí a lè jẹ kò sẹ́ni tí a lè jẹ oúnjẹ tó bá sì díẹ̀ fún wa ní gbogbo ìran ọmọnìyàn ibi tí ọ̀rọ̀ wà òun náà ni nǹkan tí wọ́n bá dín tó máa pa nítorí wọn bí tí wọn pa àwọn tí wọn lè pa ẹran tá a lè jẹ àwọn jews àwọn christians àwọn mùsùlùmí àwọn mẹ́ta yẹn náà pẹ̀lú condition yìí pé kíkan náà mẹ́ta náà kọ́ máa pa fún nǹkan tọ́lọ́wọ́ òyìnbá tí wọ́n fi hàn pẹran fún. ọmọ àgùrọ̀ sísáré ewu tó jẹ̀bàlẹ̀ tó rò ewu alínú wọn lọ pa ń bẹ̀ àní jẹran yẹn ẹ má pa yẹn fún mùsùlùmí ló pa àníjẹ pé kí wọ́n pa fún èèyàn lọ láti fi ṣe ìwà ìjọsìn sọ́dọ̀ yìí bẹ́ẹ̀ náà ni kìrìsìtẹ́nì tó lọ pa màálù lórúkọ ojú oṣù tá a gbọ́dọ̀ sọ àbó pa fún kan nínú àwọn ọdún wọn tó lálàáfíà bẹ́ẹ̀ náà ni ìyẹ̀wò bí oníbi ẹran yẹn ibi tí ìṣòro wà nìyẹn torí pé ìdú ẹran fún rẹ̀ ìjọsìn lòun náà ṣe ń sọ́wọ́ ìjọsìn fún ìtàn ìkan náà àwọn ẹ̀dá ọlọ́run ìṣe jíjẹ fún àwa. àmọ́ ṣe ń dé mi orin tá a mọ̀ láti jẹjẹrẹ ṣe yóò bí orin tá a bí fíìtì gbọ́n àwọn ẹni kò sáàbù nílẹ̀. a lè ra káàdì àyàfi tá a bá fura mọ̀ pé ah! obìnrin yìí a rí i pé àbá gbọ́ lẹ́nu ẹni tó fẹsẹ̀ múlẹ̀ wípé ní máa ń ṣe àwọn pẹ́pẹ́ kúrú àwọn nǹkan òṣà wọn ẹ̀ tajinẹ̀ èmi lè máa da owó ẹ̀yọ sílẹ̀ ti já tàbí àkọ́kọ́ dà sórí indomie láàbẹ̀ jẹ tajinẹ̀ sọ̀rọ̀ yìí ìkọ́sí jẹ́ pé onímọ̀lẹ̀ ó sọ fún wípé kó fi ìdẹ́ èdè síbẹ̀ fún wa náà ànímọ̀ àbí kan kó nǹkan méjì bẹ́ẹ̀ tí ó kó ní wa lára àwọn ànímọ̀ náà ìbéèrè wa pé kíyàn lè kọnu lọ́sàn-án àwẹ̀ bẹ́ẹ̀ ni a lè kọnu a lè fi pákó a lè kọnu brush tooth brush tooth paste a lè fi kọnu lọ́sàn-án àwẹ̀ lórọ̀lẹ́ àwẹ̀ kò sá burú ní àmọ́ tá a bá ti ń kọnu pẹ̀lú pákó pẹ̀lú tooth paste a mọ̀ jẹ́ kó dé jà ẹ̀ àní gbòmí ká má gbòmí tá a bá ti gbé mẹ́rin ó ti lọ nù àwọn ẹ̀ ti bàjẹ́ àwọn ẹ̀rọ igi pákó tàbá ti kílẹ̀ ẹ̀sán rẹ̀ àgbọ̀dọ̀ gbé láti gbé mi kò bá jẹ́ kí kí rẹ̀ àwọn ti bàjẹ́ tàbá mọ́mọ́ gbé mi ní táà bá mọ́mọ́ bí a ń pákó lọ́wọ́ ó kàn sáré pùrù pùrù pa tó bá lọ sínú àjẹjì àṣìláwẹ̀. Naam. Ṣé Ìrírí rẹ̀ ò ní gbọ́ pé ó gbọ́. Ọbẹ̀ ọbẹ̀ tó ń fi lọ nílé ẹ̀rọ ń gbàdú wọlé. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ náà ní Kánádì. Ọ̀nà méjì ni ìjọba ń gbàdẹ́ náà inú ẹnu ló ń gbẹnu wọlé là ń sọ ìlú náà ń gbanú wọlé olórin àwọn aroma aroma ẹ̀ àwọn wọlé rẹ̀ a sì sí ìrẹ̀lẹ̀ pọ̀lọ́ a torí ìmọ̀ àdùn tẹ̀ ìwé ẹ̀kọ́ bá wọ jẹ́ àtọ̀ ìgbésẹ̀rí toothpaste toothpaste a ó dàbí kẹlẹ́ndẹ̀ ẹ̀rọ kẹlẹ́ndẹ̀ kíyàn bá a hàn hàn hàn imú á sọ̀kalẹ̀ tí yóò ní ẹnu agbọ́dọ̀ ti dànù tábà ti lè gbé mi àwọn ìgbàlẹ̀ tábà ti gbé mi àwọn ìgbàlẹ̀ torí pé tá a bá tá a bá fi ilẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú imú ẹnu anything tó bá ti wọ bẹ̀ ó jẹ́ ní táà mọ́ ń jẹ táà ti ń jẹ àwọ̀rọ̀ jẹ́ kó kọjá rírà tó bá ti lè kọjá àwọn ẹ̀ ti bàjẹ́ mú big ìrẹ̀kẹ́ ẹyọ kan kó tó lọ́ra wọ́n fa pa pa àwẹ̀ ti bàjẹ́ àwẹ̀ ti bàjẹ́ èdè òkú ẹ̀ bá jẹun àgbà tó kí inú mú pásítì jẹ̀ lọ́wọ́ àárẹ̀ mi wà lónìí àwẹ̀ ti bàjẹ́ gbogbo tá a bá ti gbé nù láti nǹkan tí kò sí nínú tàwa gbé nù ẹ̀tọ́ sí itọ́ tí ò sí rí kò sí dọ́ọ̀tì ètò ìṣe dọ́ọ̀tì ètò tó gbogbo àwọn kaba yẹn ní àwẹ̀ ti bàjẹ́ tó bá ti lè gba inú abẹ́rẹ́ pẹ̀lú méjèèjì yìí ìtara ti pín nínú ọ̀nà kan náà nìyẹn ọ̀nà kan náà nìyẹn tó méjì ló ní ìdìbò náà torí ẹ̀ kẹlẹ̀ ń bẹ́ inú inú ọ̀sọ̀kalẹ̀ tẹ́nu àti dànù yìí tètú tètú yẹn lò kí màá ti mọ̀ ọ́ lò kí sábà bẹ̀. wọ́n àná ojú kẹlẹ́ndẹ̀ lórí àwọn tí mi ìyẹn á tún kí á fi mọ́tíláṣí bá ní yé pẹ̀ á tún sí láàrin ìṣẹ̀wá méjèèjì tí bàá ní bẹ́ẹ̀ gbé báyìí pẹ́ wà á tún sápá làáfíà àìsí sápọ̀ sápọ̀ tó máa fi ẹ̀pẹ̀ rárá ká máa ń kájí káàbà máa ń kájí kálò fìlà dáhà lè fẹ́yẹ́ oṣù ọkàn àtàwọ̀jọ́ àmàlẹ́yìn tàbá ti gbé ògùn sábò nílẹ̀ tàbá gbé ògùn sábò náà ìfẹ́ sọ̀rọ̀ tàbá tó ní àwẹ̀ ni àwẹ̀ tàbá ti gbé ògùn láti jẹun

ẹ̀bára alárẹ̀ ẹ̀bára alárẹ̀ tó múlẹ̀ ìlẹ̀kẹ̀ márùn-ún ẹ̀yìn sọ̀rọ̀ kí wọ́n á sọ. àwọn kò ta burú bẹ́ẹ̀. ẹ̀dá ìdílé olóyún mi ń gbà mí ọmọ ń jẹ táwọn òkú pẹ̀lú oúnjẹ wọ́n lè gbé ọmọ ń jẹ ṣe wọ́n lè jẹ yẹpẹ̀ wọ́n lè jẹ òkú wọ́n lè òmí lè jẹ òun sẹ́ni tó bá ti jẹ́ yíyà yíyà ẹ̀yin àwọn afárá kò lórí ẹ̀ kó mọ̀ jẹ́ nǹkan jíjẹ sẹ́ni drip ẹ̀ adẹ́rẹ́ ní tó bá gba ẹni bọ ẹni yẹ rárá wọlé yẹra máa wá kàn sídà bóyá oúnjẹ ni àbí kì í ṣe oúnjẹ sókè ní tó bá gba ẹni yẹ lórí lára wa ẹ̀dọ̀ sí ibi àti bí àwọn òpin iṣẹ́ òṣèlú fẹ́ lọ sí iṣẹ́ jíjẹ mímu ni ìlànà àkọsílẹ̀ òun ni ìjẹ mú ẹ̀ àmọ́ tó wáyé pé ilẹ̀ ló gbà àbúgbàdí ẹni sì kó jẹ́ àwọn ti bàjẹ́ ìyẹn ìyẹn fún yìí là àtẹ́jú làkàn lòun nígbà tí otu nígbà tí akífánù ti wọ́n tí wọ́n fẹ́ gan-an àyà wọ́n fẹ́ àtẹ́gùn wọn fẹ́ sí wa ní ẹnu bẹ́ẹ̀ nìyá rẹ̀ torí kí n tó block kí n tó bí olùwé rà fẹ́ open tó clear dóhùn fún bàwọ̀ jẹ́ mi. èyí náà ni atẹ́gùn mi kì í ṣe oúnjẹ atẹ́gùn mi àwọn náà ń gbà tẹ́ àti báyọ̀ ní ọ̀sán lórí lórí. Ẹ̀ẹ́d bí ìyá mi yà ń sọ lórí ẹ̀ńdọ́gbà ìyá lórí rà tó báyọ̀ jẹ́ kò bá wẹ jẹ bọ̀dẹ̀ nìyẹn nìyí owó ò ní díẹ̀ torí pé kíní yẹn ò dí tókìlẹ̀ ah, ọlọ́run àdúgbò o bọ́lá bá pẹ́ orí ẹnu àyè lórí àmàlẹ́ká ń bẹ̀rẹ̀ tó náà ní àlè pàdé fún twenty four hours agbọ́dọ̀ atẹ́gùn wọlé níbi èdè tí òun kó òun ní àbáwá but òun ni òun ti six lọ́ọ̀sì ẹ̀ máa ń lẹ́pọ̀ ó ní di atẹ́gùn tó pọ̀ láti lè fi kó separate ẹ̀ kí ṣe òfin ní problem nìyí tó owó òfin ṣe oúnjẹ ṣe oúnjẹ. ṣé ẹnìtì tó bá gba ẹnu rẹ̀ lára wọn wọlé àákọ̀ sídà pé ṣé ó fẹ́ lọ ṣiṣẹ́ oúnjẹ ni àbí kò lọ ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ oúnjẹ ní problem. gbogbo ìjọsìn malaria typhoid gbogbo ènìyàn lè gbà kò bàwẹ̀ jẹ́ tẹ̀sí ìgbà ló ń gbà wọlé ara ẹ̀ kódà kan fún alápá kódà kan fún ìyàn létí eye drop ló jọ ọgbà wọn yẹn kò bàwẹ jẹ kódà ká fíìlì wọn lọ́nà fún kò bàwẹ jẹ tọ́tẹ̀ ṣùgbọ́n nísìnyí wọn ní ẹ̀ mouth drop ní o ẹ̀ kàn sẹ́yìn ó lè dìde àwọn ìgbàgbé ọ̀gbẹ́ ti gbàgbé. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه ومن والاه والسلام عليكم ورحمة الله وبركاته